kálukú tí wọ́n ń gbìyànjú síbẹ̀ ọlọ́nkọ́mọ́dún wọn ní ládàá eléyìí náà náà ní òwúrọ̀ tèmi gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé ní àná àwọn sásùn wa bá wa sọ̀rọ̀ lérí pé báwo ni àwọn àwẹ̀ wa tá à ń gbà tí ó sì ṣàǹfààní tí ó sì wúlò fún ẹnìkọ̀ọ̀kan wa tí ò ní jẹ́ pé akẹ́fẹ́ fi panú ṣùgbọ́n lè àkórí èyí tí a tún fẹ́ kí wọ́n bá wa gbéyẹ̀wò òun náà lèyí kan tó kù náà tún jẹ́ pé nǹkan kan ní tọ́gbọ́gbọ́n tó ṣe kí mùsùlùmí mójútó èyí tá a pè ní bay'atukum ayyuhal muslimun ìwọ̀ tá a gbà ẹ̀jẹ̀ tá a jẹ́ àti pé ìjẹ́ mùsùlùmí wa láwa tá à ń pera wa ní mùsùlùmí àwọn nǹkan tí ń bẹ lọ́rùn wa tó yẹ ká mójútó eléyìí náà ni wọ́n mọ̀ gbé wa rìn lórí ẹ̀ ọlọ́nkọ́ bá gáìdì àwọn wa bisimilahi. a'udhu billahi ولا shaitanir rajim bismillahir rahmanir rahim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 وزدنا علما أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ليتي أتدى وقف الله سبحانه وتعالى أبتي بقوة أتيني تقبي أبتتوسي ọba tí ẹ̀dá ò lè dógóńgó fífọpẹ́ àbí sísẹ̀yìn fún lórí àwọn ọ̀dẹ̀ra ọlọ́kìn ọ̀jọ̀kan tó ṣe fún ẹrú rẹ̀ nínú àwọn ẹrú Allah subhanahu wa ta'ala iná ni èmi wà iná ni wọn náà wà kódà ẹni tó ní òun èsì ẹrú Allah tí ń pera rẹ̀ ní ọmọ Allah so àwa ti mọ̀ pé Allah subhanahu wa ta'ala lam yalid wa lam yulad ọba adẹ́dàá ò bímọ bẹ́ẹ̀ náà ni ẹnìkan ò bí Allah subhanahu wa ta'ala tara rẹ̀ dànù ni ẹrú ọba adẹ́dàá iná ni gbogbo nǹkan tí ọba adẹ́dàá dá pátá wọ́n mọ̀ sáfù Allah subhanahu wa ni bákan náà atọrọ kí àti ìgẹ̀ fún anabi sallallahu alayhi wa sallam ẹni tó bá dẹ́dà lò ló ń sábàbí wa láti mú wa kúrò nínú òkùnkùn lọ sínú mọ́lẹ̀ láti dá Allah subhanahu wa ta'ala mọ̀ láti sọ fún wa àwọn tó tọ́ àwọn tí ò tọ́ báwo láti gbáyé tí ó fi rọgbọ fún wa tálkì àmà wa ò ní bàjẹ́ anabi sallallahu alayhi wa sallam òun ẹ̀nà ọba dẹ́dà ló sì ní rahma lil alamin ó sì ní olùkìlọ̀ lil alamin ó sì ní olùfúnni nírò dùnú alamin anabi sallallahu alayhi wa sallam yìí náà òun náà ni ẹni táwa gbé síwájú fáwọn kọ́sì rẹ̀ àti àwọn tí wọ́n kọ́sì rẹ̀ tá anabi náà kílẹ̀ àwọn ridwanullahi alayhim ajma'in lábẹ́bẹ́ gbogbo àwọn tó jẹ́ àwọn afáìsìn àwọn olórí ẹ̀sìn ọba àdàbà àdúró tì wọ́n ọba àdàkọ́ ṣàforíjì fáwọn tó ti lọ nínú wọn gbogbo àwọn tó ń bẹ láyé náà àtúbọ̀tán ọba àdàjọ́ da ìdórí ẹnì kọ̀ọ̀kan gbónínáwó jazakumullahu khairan na'am níbi tá à ń lọ lénìí níbi tá a fẹ́ kó sí òun náà ni tá a pè ní bay'atukum ayyu al-muslimun ẹ rántí ẹ gbàgbé ìpínwùn yín ẹ̀yin mùsùlùmí torí pé ìjẹ́ ìsìláàmù wa ó ní àwọn nǹkan tọ́wọ́ attach tù kéèyàn sọ pé mùsùlùmí ni mí ìsìláàmù kì ṣe ohun tá a mọ́ pípín bá ti ń jẹ́ abdullah pé ó kọ rẹ̀ náà ó ti so ó practicability so sọ pé ọ̀dà táwọn tó ń pèlè ẹnjìníà kódà àwọn tó jẹ́ àwọn oníṣẹ́ ọwọ́ àwọn tí ò jẹ́ dókítà gidi tán bá ní dókítọ̀ ní lágbájá wọ́n yarí pé kódà wọ́n lè sú èèyàn pé wọ́n ń gbé dókítọ̀ kódà wọ́n pè kéèsì dókítọ̀ fake dókítọ̀ ni. kódà bẹ́ẹ̀ bá pàrédì ara rẹ̀ tùbí dókítọ̀ tán bá mu yọ lu ẹ̀wọ̀n. bẹ́ẹ̀ náà ni Islam bẹ́ẹ̀ bá pera rẹ̀ ní mùsùlùmí ẹnìyẹn ń kílèm Allah ní ìwọ òun sì rí bó ṣe yẹ kóhun orí pẹ̀lú Allah subhanahu wa ta'ala látàntorí bẹ́ẹ̀ ó ní àwọn ọṣẹ́ tẹ́rú ọmọ ṣe táàfi gbà lóòótọ́ pé àà mùsùlùmí ńlágbájá àti gba ìpínwùn eléyìí lọ́dọ̀ àwọn alákọ̀wé tó bá gbaṣẹ́ ìjọba kan àwọn kankan ó tó ń pè ní oath of allegiance a rí i pé gbogbo ẹ̀ tó bá gbaṣẹ́ wọ́n lè kó wọn fẹ́ búra fáre orílẹ̀-èdè ipe tó báyìí ni mo ṣe báyìí lọ́mọ ṣèjọba rẹ ìní ọ̀tún ẹni tó jẹ́ gómìnà àwọn tó jẹ́ àwọn offices àwọn tó jẹ́ àwọn rectors àwọn tó jẹ́ àwọn gbogbo sẹ́pátá kódà tí wọ́n fẹ́ gbaṣẹ́ yóò ní wọ́n sọ pé code of conduct nípa àwọn tó dé báyìí ló gbọdọ̀ sí o tọ́ba ti báyìí ọgbà kúrèrè ọ̀dáhùn rẹ o ṣebí láyé nìyẹn o sọwárì jẹ́ mùsùlùmí tiwa náà níbi tọ́pọ̀lọpọ̀ mùsùlùmí ti fẹ́ẹ̀lì ni pé oath of allegiance tá a fi ń jẹ́ mùsùlùmí bẹ́ẹ̀ àwa tá lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala tàbà lọ́wọ́ ànẹ́bì sallallahu alaihi wasallam tí a bá ti fẹ́ẹ̀lì rẹ̀ èèyàn ti yẹsẹ̀ kúrò ní ojú ọ̀nà téèyàn ti lè là láyé àti lálkìyàmà ọwọ́ ayẹ ká sọ bẹ́ẹ̀ àwà yẹn tàbà lọ́wọ́ ànẹ́bì sallallahu alaihi wasallam ẹlòmí lè mọ̀ wó pé ah, bẹ́yà lọ́wọ́ ànẹ́bì báwo bẹ́ẹ̀ ni ọba àdìdà sọ fún wa pé man yuti' ar-rasula ẹni tó bá tẹ̀lé ànẹ́bì sallallahu alaihi wasallam ó rí pé ar tó wà ń bẹ̀ mọ́ arọ́fù ni àbẹ̀kọ́ ni ẹni tó bá tẹ̀lé ànẹ́bì sallallahu alaihi wasallam faqad atọ́ Allah irú ẹni bẹ́ẹ̀ ó ti tẹ̀lé Allah subhanahu wa ta'ala látàntorí bẹ́ẹ̀ ló fi jẹ́ pé gbogbo ọtọ́ jẹ́ mùsùlùmí bọ́yá ọmọ àbọ̀ ọmọ tẹ́lẹ̀ ohun tó fi ń jẹ́ ìsìláàmù ni pé o ti ní àwọn ẹ̀jẹ́ kan tó jẹ́ fún Allah subhanahu wa ta'ala yálà nígbà ń bẹ ní ọmọ náà gún níbàárà di ànábì wa Adam ní alamu zarri àti gba ìpínwù bákan náà àwọn nẹ́bí sọ̀lá ìwọ̀sẹ́lá àwọn tó kọ́kọ́ sí ìsìlámù pẹ̀lú ànẹ́bí tó báyìí dàní kájọ wọn wọ́n ti gba ìpínwùn tó jẹ́ pé ìpínwùn yẹn ń bẹ̀dò ní lórí gbogbo wa torí kọ́ báyìí dàsọ́pá ànẹ́bí sọ̀lá ìwọ̀sẹ́lá má arsalnaka illa rahmatan lil alamin ló fi jẹ́ pé àwọn rìsàlátù ànẹ́bí sọ̀lá ìwọ̀sẹ́lá àwọn mẹ́sẹ́gìsì ìsìlámù tá ànẹ́bí mú wa a rí pápẹ́ sàábẹ̀ kẹsẹ̀ báyìí ànẹ́bí ọ̀tako làábí ń ṣe é àbẹ̀kọ́ àwọn sàábà gbà lọ́wọ́ ànẹ́bì on àbíyá uh, pé àwọn tí ń bọ̀ lẹ́yìn wa náà táwọn ní ọba jẹ́ mùsùlùmí tí wọ́n sórí ire bíi tiwa àwọn náà ò ní ṣe kíni wọn ò ní yẹ àlùkáwà ní ìpín wọn tí wọ́n ní pẹ̀lú ànẹ́bì oath of allegiance tí wọ́n ní pẹ̀lú Islam pẹ̀lú ọba adédàtà ní sọlá ìwọ̀sọ́lá wọn ò ní bírèkì rẹ̀ bí ọ̀jẹ́ pé wọ́n ṣe kíni wọ́n ó dì mọ́ wọ́n ó sì sọ tí wọ́n fi pàdé Allah subhanahu wa ta'ala tábàtí wàá ọsọpá nẹ́bì ni ọgbà wọ ni ọgbà yá wọ oníṣẹ́ ńlá abiyamọ abọ̀já gbọ́ọ̀rọ̀ gbọ́ọ̀rọ̀ oníṣẹ́ ńlá bẹ́ẹ̀ ni oníṣẹ́ ńlá là nẹ́bì sallallahu alaihi wasallam torí àwọn àmbíyáwò tó ti wá sáájú ànẹ́bì àti àwọn rúṣùl ní sáájú ànẹ́bì ọba rẹ̀ dàmọ́rin ẹlòmíì sí ìlú kan àmọ́rin ẹlòmíì sí èèyàn kan àmọ́rin ẹlòmíì sádúgbò kan ṣùgbọ́n ànẹ́bì sallallahu alaihi bí gbogbo ayé ṣe tó pátá kódà kìí ṣe pé èèyàn nìkan ọba rẹ̀ dàmọ́rin ànẹ́bì sallallahu alaihi sí àwọn èèyàn àtàlìjànú àwọn àsàkọ́lẹ́yìn ó tún rán ẹ sí gbogbo àwọn tó jẹ́ kódà àwọn tó jẹ́ àwọn ẹranko wọ́n hà kọ́ra binubuwati nabiyyi sallallahu alaihi wasallam wa risalatihi bàtọ́ wá rí báyìí ló fi jẹ́ pé lọ́jọ́ àlìkìyàmà gan ó ń sẹ́ ńlá là nẹ́bì náà tó tọ̀ ọ̀gá kọ́ gbọ́ ilé yìí yé o lè fẹ́ rí bákan lọ́dọ̀ rẹ̀ àfa kan àfa ní àbẹ́ ẹ̀kọ́ ni tó dábàá ń pè fàtà àti àmàdùmùnù tó kó sínú ọ̀yẹ̀kẹ́ gbọ́ yé pé ara pé ànẹ́bì jẹ́ oníṣẹ́ ńlá wọ́n ní sẹ̀fí olùwàrọ̀ anẹ́sọ̀lá sọ́làm ni olùsìpẹ́ gbogbo ẹ̀dá eléyàn ní àṣàfà átú àlùkúbúrọ̀ kódà àwọn tí ó wọná wọ́n kọ́kọ́ jọlá sàfà ànẹ́bì fún tó lọ wọná ẹni tí ó gbà ànẹ́bì kọ́ yóò jọlá rẹ̀ lọ́jọ́ àlìkìyàmà nígbà tó gbọ́ bá ń bẹ lórùn tí ọpọlọ ń sọ bíi kí ọbẹ̀ tú ọmọ sọ arrahman abilada ego yìí tó bá dẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ kírẹ́ẹ̀tì fún àwọn tó bá jẹ́ pé wọ́n dì sáàfù rẹ̀ ọjọ́ yẹn tó ga kó oòrùn yọ pọ̀ ó ga kó máa kó wọ́n ti ẹ̀ dájọ́ ìdúró pọ̀ oníkúlùkù ó ti fòró báwọn bá ti ẹ̀ wọnẹ́ náà káwọn lọ wọnẹ́ ní rọrùn à kò sí rọrùn bí náà bá dàmọ́ jà wọnẹ́ o kódà gbogbo ọ̀nẹ́ tá wọ̀ àlìjẹ́nà ojú àlìjẹ́nà ó ti mọ̀ kan wa tani ọ̀wọ́ abáwa sì pẹ̀ pé kí wọ́n ti ẹ̀ dájọ́ báyìí gbogbo àwọn alhambiya òǹkàlùkọ́ mọ̀ pé òní èsọjọ́ mi olóòní ọ̀fọ̀ onílà nẹ́bí sọ̀lá rẹ̀ wọ̀sẹ́lá nìṣẹ̀fín olùwárọ̀ wọ̀lẹ̀kùnlùbìlà áwùyẹ̀rẹ̀ ọdún ilẹ̀ ńlá ìyẹ́sà àfi jẹ̀mí ìwà yàfidù àtàrífù ùdáka nàbí yìí muhammadu khatibu lirusulillah ìfìlà asiri sèyidu tẹ̀tí ubi ìdúnìyà wà ókòrò wà bàrìsàkù ayé gẹ́yìn yọ yìí pé inú èmi ayé wọ́n bá nẹ́bì síbẹ̀ ṣé bóun ni àfáà ní ẹ̀ẹ́ orí ulidalwaro wọ̀lìká iná àtùdíyá o wàfọ́mù sàmánù tàbásùmù wọ̀dìyá. so ayé gan yọ yìí pé wọ́n bí ànábì sínú òun pé ẹnìkan lo ayé yìí nínú òun ló ti lo ayé alkiyama gan òun náà tún yọ yìí pẹ̀lú ànábì sallallahu alayhi wa ànábì sallallahu alayhi ìlà wa bá nípìn wo ẹni tí wọ́n ní ọ̀fẹ́ sàfáà rẹ̀ o sì fẹ́ tẹ̀lé jábà ànábì wọlé ọlá ajẹ́pẹ́ ní tí ó bá ànábì wọlé ọlá yóò sọ àwọn ọwọ́ tó ti báǹdì lórí mùsùlùmí yìí wọ́n dàtọ́ kí mùsùlùmí bá sọ àwọn host of allegiance tó fi jẹ́ mùsùlùmí yìí ni àwọn èèyàn níwà disappointed nígbà tí wọ́n bá gbé ọ sí àyè kan kódà wọn ò bùkátà kí wọ́n tẹ̀ mọ́ pé ọyá ńgbà tó fẹ́ gbaṣẹ́ ìjọba kan o ọyá wa búra pẹ̀lú ìwé ẹ̀sìn rẹ ọyá wa ṣe kíníkẹ pẹ̀lú ìwé ẹ̀sìn rẹ àìmọye tó gba alukuran tó fọwọ́ gba tó fi gbárí ṣùgbọ́n gbàjọ pé allegiance tó ní ó ti tó ti ní pẹ̀lú ọba ayélujára tàbí ó ti fẹ́ẹ̀lì ńbẹ ẹ̀yin lẹ́wàá gbé alukuran fún ní ọ̀wá kàyín sí ẹni ilé wa gbé kiri kẹrin lọ́jọ́ wa kà sí táwọn pé mùsùlùmí tẹ́lẹ̀ ní vip nínú ẹ̀dá allah àwọn alápọ̀nlé jù inna akramakum inda allahi atqakum táwọn alẹ́ntì ń páyà allah jù tálẹ́ntì ń sin allah bó ṣe ní àsìn tálẹ́ntì ń kọminú rẹ̀ tálẹ́ntì ọmọ kí ọba adẹ́dà ń bẹ tálẹ́ntì tọmọ kọ́dọ̀ rẹ̀ látẹ̀rí sí ṣe mo sọ kí lágbájá ó sórí ire wá jẹ́ pé ohun tí ó gbé wá sọ́dọ̀ rẹ̀ òun náà ni pé ó bírèkì kóòtù rẹ̀ tó ní pẹ̀lú rẹ̀ ó bírèkì ó ti tó ní pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam ara rẹ̀ lọ ń tẹ̀jẹ̀ ó lè tẹ́ ọba tó dá ó sì lè tẹ́ ànábì sallallahu alaihi wasallam lẹ́tà torí báyìí afọ àwọn àgbà kódà tó jẹ́ pé yóò wù wá ẹ̀rọ mo níbi tá a kó sí ó tọ̀ fàlejò àtìlẹ́yìn náà mọ̀ jẹ́ ìpele àkọ́kọ́ nínú ìdánilẹ́kọ̀ọ́ ìpè mùsùlùmí afẹ́kọ̀ọ́ wà àwí ẹ̀ pé yàtọ̀ sí pọ́n tó mọ kọ̀wé kẹlẹ́ ọlọ́pẹ́kọ sáìn pé o ti sáìn kó o ní ṣe báyìí o ní fa olétí òfin o àwọn òfin kẹ́ ń bẹ tọ́ba ẹ̀dá ti gbé kọ́ mùsùlùmí lọ́rùn tó yẹ pé níbi yóò tí mùsùlùmí bá ń bẹ tọ́ba ti mú àwọn òfin yẹn sẹ́tọ̀ bírèkì àwọn hot of allegiance yẹn wàláhì gbogbo ẹ̀dá pátá ni ó nífẹ̀ẹ́ rẹ̀ ayé ó sì rọgbọ ṣùgbọ́n gbà tọ́pọ̀lọpọ̀ mùsùlùmí ti bírèkì ẹ̀ ní ẹ̀láyé fi ń dàrú mùsùlùmí gbìyànjú ọ̀tọ̀ àmọ́ kéwu bẹ́sìn kò yẹ kó rí bẹ́ẹ̀ abọ́ àwọn àgbà Ubada bun Samit ẹ̀rọ kí mo ní àmọ́ kóra dúró bá a rìn lọ́tẹ̀ yìí nìyẹn abọ́ àwọn àgbà Ubada bun Samit ó kọ́ wọn wá unique abọ́ àwọn àgbà Ubada bun Samit tó ń pè ní Abul Walid abọ́ Ubada bun Samit yìí wọ́n jẹ́ ìran al-Khazraji ìran Khazraji kódà nínú ẹ̀sà tó bá dẹ́dà sí fún wọn òun náà ni pé bẹ́ẹ̀ akọ́bà àlùúlà wàsáni àti bẹ́ẹ̀ àtòrìdùwàn afọwà ìmẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n ṣe ẹ̀ntọ́ àwọn tó gbowó lọ́dọ̀ ànẹ́bì tó wọ́n gba host of allegiance yẹn ní in kìí ṣe pé àwa táwa gbà á in absentia gbogbo mùsùlùmí lọ́wọ́ band lórí wa gbà in absentia àwa ò sí ń bẹ̀ àwọn wà present níjọ bẹ́ẹ̀ à host of allegiance yìí àwọn làwọn kọ́kọ́ gbà á ṣáájú làlùkùránì fi ní tẹ́ bá rí bí wọ́n ṣe rí tẹ́ bá tẹ̀lé lánàá wọn ẹ̀yin ní oṣù oríire bọ́tẹ̀ bá ti kú lórí ọ̀nà wọn ẹni yóò rí kàyókù. àbá òbẹ́dẹ̀bùn sọ́mìtì a ti sọ fún wa pé bẹ́ẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta mẹ́ta ni wọ́n ní pẹ̀lú ànẹ́bí sallallahu alaihi wasallam wọ́n tó ń bẹ nínú àwọn tó jagun bádìrì pẹ̀lú ànẹ́bí gbogbo àwọn màṣẹ́ ìdù yòókù náà ni wọ́n ṣe wọ́n ń bẹ̀rẹ̀ o ṣùgbọ́n ti bádìrì jẹ́ ọwà unique ogun bádìrì sọ pé ní oṣù rọ̀mdọ́ọ̀nì gan ló ṣe kí ni iná ló tún ṣẹlẹ̀ rọ̀mdọ́ọ̀n seventeen kódà àwọn àfọ àníjọ sábtì ni wọ́n gbéra so lẹ́tà nítorí bẹ́ẹ̀ kódà nínú gbogbo àwọn tọ́lọ̀ ja ogun bádìrì yẹn láwọn tó jẹ́ pé ó kọ wọ́n bẹ̀ pẹ̀lú bẹ̀rẹ̀ pẹ̀lú ayin ayin pé ayin lọ bẹ̀rẹ̀ ó kọ wọn wọ́n jẹ́ eighty four arba ọ̀sàmánì eighty four ni wọ́n ló ń kà dákùmọ̀ dé ṣùgbọ́n àfàwà ubada bùn sọ́mìtì nìkan ló kọ rẹ̀ ń jẹ́ ubada a rí àwọn abdullah abdullah abdullah a rí ansim nínú wọn a rí ubeida a rí abdullah bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn ọkọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n pé ọ̀bádà ọ̀bádà kò sí ẹnikẹ́ni nínú àwọn tó kópa lógun bádìrì tó kọ̀ rẹ̀ ń jẹ́ ọ̀bádà lẹ́yìn òun nìkan ní gbogbo àwọn táko kọ̀ wọ́n pẹ̀lú lẹ́tà a lápẹ̀rẹ̀ nìyí àwọn tó kọ̀ pẹ̀lú lẹ́tà ayin ayin àwọn eighty four ni àfọ àkẹ́mẹ́ta tó ní tíra tó ń pè ní jábúrò kásìrì ẹ̀rẹ́pọ̀tọ̀ ní bóun ṣe lò so wọ́n ṣe jámù gbogbo kọ pé àwọn tí ẹ bẹ̀rẹ̀ rẹ̀ eighty four wà ní gbogbo àwọn nìkan ni wọ́n ń jẹ́ ọ̀bádà sórí inú tí àfinimọ̀ gbàgbé sẹ́tà nẹ́bì mú wa sáàfin ni mo gbàgbé àwọn tó ti lọ lánàá ṣebí ilé ìwé ni wọ́n ń sọ lóko àwọn èèyàn torí pé wọ́n kú abẹ́ẹ̀kọ́ ni ọ facilitate àwọn tó wà facilitate ọ̀rọ̀ àdébì dọ́dọ̀ wa tó ń jẹ́ ká máa pé ó kọ̀kẹ́ tí ò ní tiwọn lọ́mọ àwọn òfé tí ba ti lè sọ báyìí tí ba lè sọ báyìí ẹ jẹ́ ká lè ní àwọn heroes of Islam àwọn làwọn sọ̀hábà ìdúwànú láàlẹ́ yìí á mọ̀ sọ orúkọ wọn wọ́n lè lọ nóòtì rẹ̀ ọ̀bẹ́dá bò sọ́ọ̀bì kódà bá a ṣe ń gbọ̀ yìí tàbá rẹ̀ ní ká ṣe bí àfàwà kan tó yẹ pé ìyàwó rẹ̀ ń bẹ́nu oyún bí ṣe wá ń gbọ́ yọ́ ọ̀pẹ àfà yìí lórí báyìí ọba sọ ọmọ rẹ̀ ní òbáàdà tọ́ba sọ fún wa fún ọmọ yẹn lẹ́bù ọjẹ́ káà ní òṣè bẹ́ẹ̀ ẹ̀sùn náà ọ̀kẹ́ náà wà fún àwọn ènìyàn nígbà wọn ti tẹ̀sí ìdẹ́ni sọ́tù nù wọ́n ń ta ẹni tọ́ba bímọ tọ́ba sọ ní kódà fún ọjọ́ gọ́rùn kan àwọn rẹ̀ rẹ̀ súnlẹ̀ fún gbogbo wọn ọba àdàkọ́ba àti dáadáa fún wọn. so bẹ́ẹ̀ náà tábàárẹ̀ tó ń gbọ́ wa bẹ́ẹ̀ ọ̀rẹ́ tó ń wá ni ah sọ̀hábà tó ń lọ́gbàdì sí host of allegiance tó wà banding lórí gbogbo àwọn mùsùlùmí wa pé ọ̀bádà làpẹ́ kí ni o pé ọ̀bádà pé èmi náà wà á sọmọ mi bẹ́ẹ̀ àfẹ̀ní náà lẹ́wù ìgbà yóò tọ́ bá jẹ́ ṣùgbọ́n ó ti pé ìgbà tí ọ̀rọ̀ tó gbóyìn àbá ọ̀bádà bò sọ́mìt kódà wọ́n jẹ́ ìrìn hasaraji wọ́n jẹ́ kan ansọ́rí bákan náà àwọn làkọ́kọ́ gọ́fúnà ìlú Palestine tá à ń sọ lónìí àwọn làkọ́kọ́ gọ́fúnà níbẹ̀ pápá Umar pé wọ́n náà wọ́n lọ sí gọ́fúnà ní Palestine Palestine wọ́n ti já àgbààfà débi pé nínú al-isti'ab lè àfà ibn Abdul Barr wọ́n ní fatuwa kẹsẹ̀lẹ̀ láàrin àfà Ubadah ibn Samit bó ti fẹ́ ká mọ rìn díẹ̀ díẹ̀ rìn àti àfà wa Mu'awiyah ibn Abi Sufyan lórí ọ̀rọ̀ rìbá àfà Ubadah wa rí pé èyí tí ń sọ yìí ló dá mi lójúmọ́ lẹ́rìí ju ọ lọ ṣùgbọ́n àfà Mu'awiyah lè mọ́ wọn wọ́n bá wọ pé ń yà àfìlú lẹ̀ fún ọ ó ti èyí pé ohun tí bàbá jẹ́ pé a máa takora wa pé ṣùgbọ́n o lórí òdodo mọ̀ wá àfáà ọmọ lọ́dọ̀ àwọn padà pé á ah, padà sí ìlú náà ẹjọ́ ọmọ gbé ìlú náà ni ọwọ́ aránṣẹ́ sí àfáà ọmọ àgbà fún wa pé ṣe òbádà fún sọ́mìtì pẹ̀lẹ́pẹ̀lẹ́ torí ìlú tí ọba síru òbádà àfa ẹ̀sìn tí ó mọ̀ọ́dọ̀ tí ó dúró tì ìlú yẹn ṣèlú olóore. irú ìlú tó bá ṣàfẹ́kù tí ó dòdò ló báyìí irú àfa àgbà báyìí ó tún mọ̀ pé ajẹ́pàwọn ìlú tẹ́sìn máa ń dàrú tí sọkúsọ bá pọ̀ sàgbàlagbà bá kú àwọn bẹ̀rẹ̀ pé sàgbàlagbà nù mímọ́ sí kù sàgbàlagbà nù mímọ́ bá kú sáwọn tọ́rẹ́dì fún mímọ̀ sí ìṣekíni tí wọ́n sì kù ǹjẹ́ wọ́n ti fẹ́ sòrò sáwọn káì tí wọ́n sì kù àbá Umar wa dá padà kódà wọ́n ní Palestine ni wọ́n kú sí ní Baitul Maqdis pé sàárè wọn bẹ́ẹ̀ táwọn ìkẹ́dà mọ̀ ilé lọ́wọ́ mashhur àwọn míì sọ̀rọ̀ míì náà àfa àtàn gba hadith yìí wà là ń sọ̀rọ̀ wọn yẹn. Naam bákan náà wa kana Sa'ida Badran àtọ̀fọ̀ wà pé wọ́n kópa lógun Badr àfàwà yìí sọ́sìrì ogun bádìrì yìí náà tábọ̀rọ̀ mọ́ gbọ́ àwọn ọ̀tẹ̀ tó ti ṣẹlẹ̀ ogun tó lágbára jù nínú islam inú àwọn azọ́mù gasawati islam iná ẹni bádìrì wa torí pé òun nú àwọn orísìn tí islam padà fi boom tó fi hàn sí gbogbo ayé ogun bádìrì jẹ́ kan tí mọ́lẹ̀ islam fi ṣe kíni tó fi tẹ̀ sí gbogbo ayé ogun islam jẹ́ kan bẹ̀ kódà ọlágbára débi pé àwọn mùsùlùmí tó kú lọ́jọ́ ogun bádìrì níjọ́ yẹn wọ́n jẹ́ èèyàn mẹ́rìnlá nínú àwọn muhajirin mẹ́jọ nínú àwọn ansar tọ́wárò kọ́ mélòó 22 twenty sì pa àwọn 70 nínú àwọn mùsùlùkù wọn sì kó àwọn 70 lẹ́rú kọ́ra náà tí wọ́n kó lẹ́rú ń jọ yẹn abbas mbembe mbembe wọ́n kó ẹ̀gbọ́n bàbá anabi wọ́n kó lẹ́rú ó tún wọ́n kó náà wọ́n kó ilé wa lé àfáà ni ṣùgbọ́n sẹ́yìn àfáà lára tiẹ̀ ọ padà gba ìsìláàmù ìyìn rẹ̀ sì padà tẹ̀lé wọ́n ti kọ́kọ́ kó lẹ́rú ajẹ́pẹ́ yẹn lè jẹ́ mọ́ níbi níran hmm. ṣùgbọ́n tó bá hùwà ẹrú ọba ẹlẹ́wà ẹwùfà ká máa bù dín yẹ kó mú makọ́ àhórí wọ́n ká mú hórí yẹ kó mú makọ́ àhórí. ajẹ́pẹ́ ọjẹ́ mùsùlùmí tó o bá ń sin nǹkan míì àbí bàbá rẹ ilé yín ilé mùsùlùmí wọ́n wá lọ ń sin nǹkan míì àbí wọ́n ní lọ sẹ́ nǹkan míì àbí ọkàlù kùránì wọ́n ní wọn bẹ́ẹ̀ náà tí lọ ń sẹ́ ọ̀sẹ̀ yìí àbí wọ́n ní lọ ń sẹ́ òòṣà kan ní mùsùlùmí là ń sọ o tọ̀pẹ́lẹ̀ kí n tẹ̀yìn sẹ́ náà nìyẹn. tó a jẹ́ pé fàkámú abu fàkámú rí yẹ̀kú akọ́ àbúdí wọ́kàmú àwùdù yẹ̀kú akọ́ àbúdí ó ní wà ábúdú kọ́díyà náà mọ̀ aláàbáyírí wọ́n fún nẹ́tàbí mafáàrísò tùrọ́bù wọ́n fún nẹ́tàbí mafáàrísò tùrọ́bù. a jẹ́ pé tọ́ fira rẹ̀ yí ìpẹ́ ọlá rẹ̀ yóò yí ìpẹ́ nígbà tó bá ti ń tàǹpà pẹ̀lú kíni pẹ̀lú àwọn sacredness, eh, sacredness Islam tó ń tàǹpà pẹ̀lú rẹ̀ yálà torí ìfẹ́ inú àbí torí nǹkan kan àbí torí èèyàn kan ìyìn rẹ̀ ó ṣe kí ni yóò yí pẹ̀ ṣùgbọ́n ọba adẹ́dà tó bá ti wá padà ló túbá ọkọ̀lá dé níyìn lakọ́dúnrọ̀ fáàlì ìsìláàmù salimaana farisi wàkọ́dí wọ́dọ̀ alkúfúrú ṣẹ̀rí ipa abalahabin. Na'am, abọ́wọ̀ yìí ipa tí wọ́n kó nínú ẹ̀sìn díẹ̀ láti kíni lásán ń bẹ̀ yìí sọwárọ́jọ́ ogun bádìrì tá à ń sọ yìí torí pé mùsùlùmí bùkátà akọ ọmọ fásitì nípa Islam wọ̀ ńlá níjọ́ táwọn tí èsè mùsùlùmí bá jà tó máa ń fẹnu wọn wá rọ̀ kọ́mọ́ á lè sọ nǹkan kan láti ká fẹ́ wọ bí ká tó bọ́ sí pé ó sọ fàlejò tó wà báńdì lórí gbogbo mùsùlùmí kódà eléyìí la ọ̀pọ̀lọpọ̀ fẹ́ sọ torí pọ̀pọ̀lọpọ̀ jìn sí ọ̀fin rẹ̀ ọba dẹ̀dà kọ́mọ́dé mi ó jì sọ́fin rẹ̀ àwọn mímu ẹ̀ tẹ́yìn bá jì sọ́fin rẹ̀ tẹ́yìn bẹ́ẹ̀ kú lórí bẹ́ẹ̀ tẹ́yìn bá yẹn ayé yẹn bàjẹ́ nìyẹn ọba dẹ̀dà kọ́ là wá mẹ́ ogun Bádìrì yìí ó tún wà unique yàtọ̀ àfàwà ọ̀bàdà bùn sọ́mi àwọn gẹ́gẹ́ wà unique bẹ́ẹ̀ náà ni ogun Bádìrì náà ṣe kí ni ó unique àti sọ inú uniqueness àti sọ̀kan bákan náà ni pé gbogbo ogun pátá àwọn màláìka àwọn lọ ọbẹ̀ wọ́n mọ lọ sógun ṣùgbọ́n wọ́n ní ogun pé ní àlẹ́kà gẹ́gẹ́ já lógun yẹn ogun bá dìrì jẹ́kẹ̀ ara àwọn ìyàtọ̀ ni gbogbo ogun yóò kó wọn ní ọmọ lọ ṣùgbọ́n lógun táwọn gẹ́gẹ́ ṣe kíni tí wọ́n já níbẹ̀ ogun bá dìrì jẹ́kẹ̀ kódà ọ̀kan àwọn àfa Abi Daud al-Mazani so wọ́n náà tó kópa ní ogun bá dìrì wọ́n lẹ́nìkan sọ pé òun á mọ tẹ̀lé kèfèrí mi lójú ogun pé ń dẹdẹ rẹ̀ pé ń pa tí ń lọ́wájú òun pé òun sì ń yọ́ kẹ́lẹ́kẹ́lẹ́ lẹ́yìn rẹ̀ kóhun tó dọ́dọ̀ rẹ̀ wọ́n sì rí pé orí rẹ̀ ti jábọ́lé orí rẹ̀ sọ̀kalẹ̀ <laughs> kódà lọ́jọ́ ogun bádìrì tàbí náà àwọn asàrò kan bọ́dọ̀ kọ́rọ̀ pé ó ní àwọn màlẹ́kà ti wé láwà ní wọn níjọ́ yẹn gbogbo wọn sọwọ́ rẹ̀ sí ogun bádìrì ó sì kíni ọlágbára so ọba adẹ́dá kó jẹ́ kí islam ọmọ borí ní gbogbo àwọn tó máa ń pè ní lógun tó máa ń kojú islam yálà yìí tá a mọ abógun kọ̀rọ̀ ogun ète gbogbo ẹ̀ náà ọba adàmọ́ gbé islam borí. naam àfáwà yìí wọ́n wá jẹ́ kan wọ́n jẹ́ ahadun nukọba Allahu Akbar wọ́n jẹ́ kan nínú àwọn nukọba ni àwọn captains oti àwọn captains ó yàtọ̀ sáwọn nukọba yá nukọba yá nujaba yá awutadu yá abudalu oti kìí sàwọn ọ̀rọ̀ àwọn fabri oti so nakibu jamu rẹ̀ ni nukọba wọ́n jẹ́ kan nínú àwọn àwọn nukọba ni pé wọ́n mọ̀ tí kì àwọn erigun báyìí ẹni mú sáwọn àwọn captains. ó ti yé ní ọjọ́ akọ́bà laylatul akọ́bà so àwọn ni wọ́n wá ń sọ fún wa pé anna rasulallah sallallahu alayhi wa sallam pé anabi sallallahu alayhi wa sallam pé ẹ̀rí anabi pé anabi jókòó lọ́jọ́ akọ́bà yẹn wà áwùláwù ìsọ́ọ̀bàtún min ashabihi pé àwọn ìsọ́ọ̀bà tó bá ní ìsọ́ọ̀bà ó bẹ̀rẹ̀ láti rí máa fáwọ́kọ̀ ashar láti nọ́mbà tó bá kọjá ten ó ti above ten to forty wọ́n pè ní ìṣọ́ọ̀bà ó ti ń sìn ọwọ́ ni àwọn ìṣọ́ọ̀bà tún hawlahu àwọn tó jẹ́ ẹ̀mẹ̀wà níbi wọ́n kójọ lẹ́gbẹ̀ẹ́ àníbi sallallahu alaihi wasallam ma bayna al-ashrati ila al ó tún wọ́n pé láti from ten to forty ní ìṣọ́ọ̀bà ní ọmọ yìí pàtàkì ma bayna ó tún pé from eleven now ó ní wọ́n á jókòó lẹ́gbẹ̀ẹ́ àníbi sallallahu alaihi wasallam àfáwọn òun gẹ́gẹ́ jẹ́ kan níjọ́ yẹn torí pé báyìí àmẹ́tàlá ni wọ́n ní pẹ̀lú ànẹ́bí bẹ́ẹ̀ alákọ̀ọ́kọ́ bẹ́ẹ̀ àtúlẹ̀ akọ́bà àlùkúlá ọlọ́mọsáájì léwọ̀ gbogbo wa ẹni tó ti lọ ọlọ́run tó já lọ sí ọ̀pẹ ìjámúra tó ti ju òkò ọ̀pẹ ìjámúra tó lọ akọ́bà àyè yẹn ní àyè ní Mínà Allahu akbar. náà wọ́n ní ní àyè yẹn lànà sallallahu alaihi wasallam wà so tá níbi wa ń sọ pé báyìí òun ní bẹ́ẹ̀ àti wọ́n ń ṣe ń jọ yẹn ni pé lórí àdé sọlá àṣálà ṣùgbọ́n pé sẹ́ gba islam ni mo fi sọ pé ó tọ̀ fún allegiance ó wà fún gbogbo mùsùlùmí ni so àwọn wá àwọn gbà sàánú wa sẹ́ gba islam so ẹ ní àwọn ẹ̀jẹ́ ó tiẹ̀ tẹ́ ẹ gbọ́dọ̀ sí kínni ìta fẹ́ sí islam yóò ẹ̀ ní kéwu bẹ́ sí ẹ̀sìn ní batara yín jẹ́ láyà kílálì kìyàmà ẹ̀ láwọn ẹ̀jẹ́ tẹ́ musẹ̀ adébí wa ń sọ fún wọn pé báyìí òun ní ẹsẹ̀ kínni ẹ gba ẹ̀jẹ́ ẹ bá mi nípìnrún ala alla tushriku billahi shay'a àkọ́kọ́ nìyẹn pé number one pé lórí pé ẹni múrogún pẹ̀lú Allah subhanahu wa ta'ala pẹ̀lú nǹkankan lọ́nà kankan number one nìyẹn ẹ̀yà mùsùlùmí nìwọ torí pé o fẹ́ gbaṣẹ́ o ti compromise Islam rẹ̀ àbí torí kò fẹ́ nípò ẹlòmíì torí kò lè fẹ́ jọba bẹ́ẹ̀ out of allegiance tó ní pẹ̀lú Islam yọ terminate ẹ̀ ànábi sọ ni báyìí òun ní àlá alá túṣìrì kúbi láì ṣe á owó lọ ń wá mọ́ gbàgbé out of allegiance ẹ pé pé ń wá owó yẹn in the course of ó ti ń sìn looking for money ó ti ń sìn for power ẹlòmíì fẹ́ jẹ́ kó ṣèlú ó dẹ̀ lómi lòun fẹ́ wá ìmọ̀ kóun fẹ́ dà fa. Allah ẹbọ lọlọ sí. ẹlòmíì fẹ́ wọn ṣáájú àwọn èèyàn sí sọlá. ẹlòmíì fẹ́ wọn ṣáájú àwọn èèyàn sí sọlá ọtọ lọ sẹbọ òun fẹ́ jó lórí búùsù bọkẹyàn jó lórí rẹ àkínódé. so àkọ́kọ́ nìyẹn a jẹ́ pé ń túmọ̀ pé níbi yóò tá a bá bára wa ó tọ̀fà lè jà sí wa tá a break pé pé a hold family ó jẹ́ òun ni pé ìní gbaṣẹ́ kan kí wàá máa ṣẹ̀bọ níbi iṣẹ́ yẹn yálà ó clear ni kò clear ni ń sọ̀rọ̀ mi torí pé àwọn sẹ́ńbẹ tí ń fọ́ọ̀sì mùsùlùmí ṣẹbọ ẹ̀rọ kí mi mọ́ tẹnu mọ́ kódà àwọn kẹ́mẹ́ta àwọn ọkọ̀ community kìnìkan community kìnìkan táwọn gbà láti kìnìkan tọ́kọ́ tọ́ba ìfilẹ̀ kó síbẹ̀ ọ̀dà àmọ́ àti ń tẹnumọ́ àti ń tẹnumọ́ ẹ jẹ́ kí mùsùlùmí ká free láti lè participate níbi tó bá jẹ́ nǹkan ìlú pé mùsùlùmí tó bá fẹ́ hold ẹ̀sìn rẹ̀ tó sì jẹ́ mùsùlùmí tó sì jẹ́ mùsùlùmí gidi látọ̀ láwọn mùsùlùmí pé anything goes o torí pé òun fẹ́ jẹpò hmm. òun fẹ́ yípa wà lá ń bẹ́ ń bẹ́ kò sí ohun tí ò ní ṣe látọ̀ pé mùsùlùmí èfi nǹkan mi ìbúra mùsùlùmí ò sì bùkátà kọ́bọ́ bàtà kó tó búra ẹ̀rí pa ntẹnumẹ́lẹ̀ hmm. káwá dájọ́ ọ̀lú ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ ọbọ̀ ìlànà kẹ́kọ̀ ọbọ̀ bàtà kó tó búra ó tọ̀fàlẹ̀ jàǹsáwà gbà ní pé ẹnikẹ́ni ò ní tì wá ó ti yẹ tó bá jẹ́ mùsùlùmí gidi báyìí òun ní àlá alá tushriku billahi ṣe àhà kódà mo fẹ́ joyè mùsùlùmí ni mí o kódà gbogbo sẹ́tọ́ yẹ pé àwọn tá à ń bẹ nípò yálà ipò tó yẹ pé àwọn alá lẹ́nu nípò ni nílùú ní gbogbo àwọn ipò tó yẹ pé àwọn nǹkan tó yẹ pé àmọ̀ pé àjọ ní ẹwọ́ láti fún kó wá ní ìwọ rẹ̀ kò ní jẹ́ pé mùsùlùmí ẹ̀sìn tiẹ̀ ní ọmọ fara pa òkú tó bá fẹ́ ṣe nǹkan torí pé ó ti ní òtò fàlíjà ní sọ́jẹ́ pé tó bá bírèkì rẹ̀ pápá jùlọ ìta ìtẹnumọ́ yìí kò sọ́gbọ́n yóò sórí ibú láyà tàlìkì àmọ́ àfi tí ọba kú lórí bẹ́ẹ̀ ló kù kódà níbi lágbára dé àwọn àfáà àyà inna Allaha la yaghfiru an yushraka bihi shay'an wa yaghfiru ma duna dhalika liman yasha ọwà extended dórí àwọn àwọn ṣírkùl asgaru gẹ̀ẹ́ni ìjẹ́gbàgbọ́ yìí wọ́n dàpọ̀ àti sọ́lá yìí náà rí pé wọ́n ní pé ọ̀dà ìyẹn fi kẹ́ mi ìbúra ìyẹn ṣe kíní kan pé àti wọ̀ pé kì ṣe kèfèrí pọ́nbélé ni kì í ṣe mùsùlùmí pọ́nbélé wọ́n ní ṣùgbọ́n lálùkìyàmà yóò jìyà rẹ̀ àfi tọ́ba yẹ kó bá ṣe kàfàrà lẹ́sẹ̀kẹsẹ̀ pé kàfàrà rẹ̀ ń bẹ ṣùgbọ́n tọ́ba yẹ kó kèé ṣe kàfàrà ń ṣe ń ṣe ń ṣe kíní àbí gbogbo àwọn tọ́jà bọ kéékèèké bíi àríyá àti kíní kan ń dájọ́ wọ́n ní ọ̀yà ní gbèrè sínú yọkọ̀ọ̀ wọlé kó tó wà lẹ́jẹ̀ náà máa dúnà dálíkà máa dúnà ṣírk wọ́n sì ní eléyìí ní kọ́wùlù rọ́ọ̀jì gbọ́pọ̀lọpọ̀ lónìí yálà ọ̀fẹ́ wọ́ ọmọ oṣèkìnnì kọ́dà já wò àwọn olùṣòwò náà ń bẹ̀rù náà àwọn mùsùlùmí àná sẹ́pẹ̀lẹ̀ ọ̀kan ilá wáwé nọmba wán ni pé ó sọ̀fà lẹ́jà sí mùsùlùmí ta ní bẹ̀yìn àtúkún ayò alìmùsùlùmù ẹ̀jẹ̀ tẹ́ ẹ ní pẹ̀lú ọba tó dáyé pẹ̀lú ànẹ́bì ẹ̀mọ́ bírèkì rẹ̀ tẹ́bí tẹ́ bá fọ létí òfin ayé bí náà wọ́n fi ń yọ ẹlòmíì nípò abẹ́kọ̀ yóò máa sáré kí pé wọ́n ní ọ̀bọ̀rọ̀ sí báyìí ó ti kọjá àpò rẹ̀ ó ti ọ̀tra fáyà tí wọ́n náà bá ọ̀tra fáyà ọkọjá àlà ògbéré kò ní lẹ́wù ẹrú tó yẹ kọ́mọ tẹ̀lé Allah kọ́mọ sin Allah kọ́mọ kò fin rẹ̀ mọ́ wọn náà bẹ́ẹ̀ ni wọ́n ní ọlọ́ relegation. àwọn sọ́ábà àwọn tó jẹ́ olówó ń bẹ́ẹ̀ nu wọn wọn ò torí pé àwọn olówó kún ọ̀lọ́wọ́ ẹgbẹ́ ayé àwọn tó jẹ́ businessman wọn ń bẹ́ẹ̀ nu wọn afa abrahamu bin hafa táwọn bẹ̀rẹ̀ yafa usman bin afan a gbọ́ pé wọ́n ń lé iṣẹ́ wọn wọ́n lọ rí èèyàn mọ́lẹ̀ ń bẹ̀ kódà a gbọ́ pé wọ́n rí ẹyẹ ilé mọ́lẹ̀ ń bẹ̀ a gbọ́ pé wọ́n rí pẹ́pẹ́yẹ mọ́lẹ̀ ń bẹ̀ a gbọ́ pé wọ́n lọ fi nǹkan wọ́n lẹ̀ ń bẹ̀ pé wọ́n ní àsokọ́ kan níbẹ̀ a pé wọ́n ní kẹ̀kẹ́ tí wọ́n gbé sínú gbogbo àwọn tó lọ yẹn wọ́n ti ṣòwò ǹjẹ́ òwò tí wọ́n ń ṣe lónìí ní mùsùlùmí ǹjẹ́ o ti bírèkì out of allegiance rẹ so kò mùsùlùmí tó pé eh, so o ti bírèkì rẹ ní ẹ̀lọ́fà tó fi jẹ́ pé tó kèfèrí lọ́pọ̀lọpọ̀ tá a fẹ́ jọ jìjà islam àwọn hmm. tó fẹ́ jọ gbìjà islam ní fẹ́lẹ̀ ọ̀fìn sẹ́lẹ̀ tó kó tọ́lọ́ bá dẹ́dà sọ ni pé eh, àwọn tí ó bá jẹ́ mùsùlùmí inna lanansuru rusulana walladhina amanu níbo bí wọn ni wọ́n kazalika nunji alimúmìnì ìfẹ́ nìyẹn o ah ọ̀dà ẹja mọ̀ so ni pé nọmba one òun ní yìí nọmba one yìí náà lakọ́ fẹ́ gbéyẹ̀wò pé àlá tánibí ní báyìí òun ní ẹgbà agirímẹ́ǹtì ọ̀pọ̀ mẹ́wọ̀ ẹyọ̀kẹ́ lakọ́ fẹ́ mú ah, torí pé èyí tó tẹ̀lé ní kíni wàlá tẹ̀sùríkù ẹmọ́jàlè wàlá tẹ́kítúlù àwòládàkùn so nígbà tá ni wọ́n pọ̀ mọ̀ rẹ̀ wọ́n pọ̀ mọ̀ ọlọ́mọ náà oníwàlá kí ni wàlá tẹ́sínù ẹmọ́ ṣèṣìn náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ á dé gbogbo ọ̀yọ́ ọtí ń gbọ́ ọ tó bá ti ń ṣèṣìn náà ọtí ń bírèkì á wà mú gbogbo ẹ̀lẹ́yọ̀ kọ̀ọ̀kan àwọn wà ní wàlá alátúnṣìrìkú bìlá ìṣe á kí n tún alátúnṣìrìkú bìlá ìṣe á ó tọ̀fọ̀ alẹ́ jansi mùsùlùmí ọ̀dà àtúwà ń bì kẹ́nà lápẹ̀rẹ̀ nísìn ìyẹn wà ń lé iṣẹ́ kan wọn á ní mùsùlùmí kọ́ sàdúà torí pé ńgbà tá a ti wà ń lé iṣẹ́ mùsùlùmí wà ń bẹ̀ lómìnira wà ń bẹ̀ so wọn náà ní mọ̀gbà tí wọn náà nígbà tẹ́ntì ẹ̀sìn mùsùlùmí ń ṣàdúrà tiẹ̀ o lè pàṣẹ fáwa pé ọya gbogbo ẹja dìjú wọn tí ọ jẹ́ tí ẹ̀sìn mùsùlùmí wọn ló ṣe kí ni wọn ló dìjú ọya gbogbo ẹja dìde wọn tí ẹ̀sìn mùsùlùmí ló ṣe kí ni ló dìde pray lọ́nà in your ways ó jẹ́ ẹ̀sìn and leave muslims to pray on their ways ó jẹ́ lọ́nà tiwọn owó eléyìí là ń compromise ló kọ tolerance tolerance tí wọ́n fi ń báyé mùsùlùmí jẹ́ àbí wọ́n náà fi ń báyé ara rẹ jẹ́ kí láwọn burú mẹ́ kíní kan àìfi ẹ̀sìn tẹ́nìkan lọ́rùn torí tó wà ń bi ẹ̀sìn ni pé fásitẹ̀ kim kàmá omerta yẹn ni pé ṣe bó ṣe wù àbí ẹ bó ṣe wù lágbájá ọ̀dà wọn aláàtúnṣìkú bìlá ìṣe a ó ní òun náà ni pé à ń tààbùdúù wọ̀tùwáhìdúù ká mọ̀ sin òun nìkan àyè bá wọn bọ òrò hmm. lé nínú ilé ni wọ́n ti bí olóòótọ́ gbogbo àti wọ́n ti ní wọ́n jẹ́ mùsùlùmí òrò lé yẹn ò ní bá wọn bọ́ ọmọ ìlú yẹn ni wọ́n náà hmm. òòsà àjọbọ tó bá ní nílùú yẹn ọ̀bọ̀dọ̀ bá wọn bọ́ kọ́dà ọ̀bọ̀dọ̀ má sọ rẹ̀ ọ̀bọ̀dọ̀ wọ́ sọ rẹ̀ láti yàn ọ̀sà gbáko òṣàlù yìí wọ́n yà àti wọ́n tó akọ sí kékeré kan anú hmm. akékeré kan. wọ́n á wọ̀sọ lásán wọ́n á wọ̀sọ lásán wọ́n wá ní wọ́n fi ṣe signpost yẹ bọ́ à mùsùlùmí ó sì kí ni yóò kó sẹ́gbẹ̀kẹ̀ kódà ẹsẹ̀ ń bẹ́ èdè wo lọ fẹ́ pè lálùkìyà bí kọ́ mọ́ ẹjọ́ ń pè alálẹ̀ ilé hmm. ó lè lé létí àwọn akẹ́kọ̀ọ́ sórí ire ni o wọ́n tún wá hìdúhù ẹ tó máa mú lọ́kàn ṣoṣo fi asma'ihi wa sifatihi wa rububiyyatihi wa uluhiyyatihi ẹmọ múlẹ̀ ẹ̀kọ́ kẹfọ́ kọ̀lẹ́gbẹ́ kọ̀lẹ́gbẹ́ra níbi àwọn òròyìn rẹ̀ níbi àwọn ọkọ rẹ̀ àìgbó ọkọ rẹ̀ fẹ́ lómi. iṣẹ́ ti ń ṣe ẹ̀mí so ṣé wò ó ti ṣe bẹ́ẹ̀ báyìí ẹ̀yin lẹ́ẹ̀ pé ọ yẹ ẹ̀yẹn o ẹni ọba ni ọ dáa fún ni ọ dáa fún o ta ló ń tọ̀. mo níbi tí wọ́n gbé ohun tí wọ́n bá sọ̀rọ̀ níbi tí wọ́n gbé ohun tí wọ́n gbé léjì léjìgàn wákìtà ọlọ́gbé òkúta tó pàlà ló pò sísìn rẹ̀ sí ààyè yẹn gbogbo hmm. yóò fi sọ́ọ̀kì ilẹ̀ láàyè yẹn ẹ̀yin wá bẹ̀rẹ̀ sísìn àbí gìkan tó lọ́nkẹ́ ni ọ̀pẹ́ láyé hmm. àbí ọ̀tí ẹ̀dá àbẹ́yìn ẹ̀kan tó kọ́ lọ́nkẹ́ fóun lágbára kan lọ́tọ̀ tó yẹ kọ́kọ́ àwọn lágbára jura lọ. bákan náà wala tushriku bihi shay'an wa shirku billahi huwa an taj'ala lillahi niddan Allah. jùdán eh, òun náà ni pé mú eh, opposition kalẹ̀ ó sì pé aláàní ẹnìkejì rẹ̀ ní. báyọ̀ kó kéré tó àbúrò wọlé àndáàdà àndáàdà jámọ̀ ó jẹ́rìí kó wá ìmọ̀ pẹ̀rẹ̀ fún Allah nítumọ̀ pẹ̀rẹ̀ fún fílẹ̀ iná bọ́yọ̀ ṣe àwúrè òun náà ni kò mọ̀ pàgùntàn fún bọ́yá sẹ́yẹ́rẹ́ kan òun náà ni kò mọ̀ pàǹkankan fún ó ń dè kan bóyá kọ́pá kan ó di é bóyá lùdọ̀nù kan lóyún tó bá ti fà á tó pè é báyìí nǹkan báyìí lọ́ọ́ pa fún àbí fi tó sómọ́nì fúnra wọn ni wọ́n wá gba ẹ̀jẹ̀ rẹ̀ tọ̀ wọ́tá àbùdù má àwò ghayrahu àbí kọ́ òun sìn lóòótọ́ àjọ ń kírun ṣùgbọ́n tà àbùdù má àwò ghayrahu wọn náà ọ̀tọ́ àbá wọn sọdún nǹkan ọ̀tọ́ bá wọn sin nǹkan mi àkùránì sọ fún wa pé lùkúlì jàánà mi kò sí àtàn náà sì kúrú ọba rẹ mo tẹ́ mọ̀ torí ẹ̀ pẹrin festivities tẹ́ mọ̀ torí ẹ̀ ọba rẹ àti gbé kalẹ̀ fún ẹ àwọn tí ó pé pàwọn náà fẹ́ rìn nà mí yàtọ̀ sí Islam tí wọ́n mọ̀ torí pé wọ́n fẹ́ bóyá gi ni wọ́n mọ̀ torí ẹ̀ pẹrin irú ẹ̀rẹ̀ tí wọ́n pa ẹni tó jẹ́ pé torí owó ẹ̀yọ̀kẹ́ tó kójọ tó pè ní kinní kan tó fẹ́ mọ̀ pa ewúrẹ́ fún àbọ̀fẹ́ mọ̀ pẹ́ lẹ́dẹ̀ fún ẹni tó pé ajá lọ́fẹ́ mọ̀ pa fún nǹkan kan nínú àwọn ẹ̀dá àti àjẹpọ̀ òun sì sí rẹ̀ ṣùgbọ́n àwa tó bá fẹ́ ṣèjọsìn yálà hajj lẹ́lọ́tẹ́ pẹ̀rẹ́ ni àbílẹ̀yà ni ọ̀pá ràkúnmí ó lè pa agbo yálà akọ rẹ àbí agbo rẹ o lè pa mọ̀ọ́lù rẹ̀ kódà jamus o lè pa tó wọ́n wá ń sin nǹkan mi lẹ́yìn Allah kódà látara ká wólẹ̀ wọ́n á tú palẹ̀ min ajarin ọ̀rọ̀ ẹ̀kọ́ òní wútiẹ̀ bọ́yá òkúta ó òkúta kéré ni ó tóbi ni ó kéré ni ó tóbi ni pé ah òkúta yìí ah kéré kan ẹ̀wọ́ bí ṣe ń dẹ́n kódà wọ́n lè kó kúta kẹ́ni ò jẹ́ kó gun ó kó ah ẹ̀kọ́ lọ́mọ jẹ́ erógun gidi ọlọ́run jẹ́ erógun gidi ni o hmm. àkókò dò kan òun ni òjò gun ọjà wọn ah ah, ah. òkúta tó lè nígbà pé lásìkò ẹ̀rùn kódà tọ́lọ́ bá dẹ̀dà wá fẹ́ kó gun ọjà yín látara odò hmm. odò yẹn ọkẹ́ lọ ní kí ni àrùn tí wọ́n gbẹ́ bí omi yìí. Hmm kọ́lẹ́rà tó ń bọ́ bá ti mú báyìí gbogbo olú wọn kú lọ ni ọlọ́mọjọ ṣẹlẹ̀ sí ìlú tiwa ṣùgbọ́n ohun tí òfin ní ṣẹlẹ̀ ní ká mọ̀ ṣẹ̀ bọ̀ tó o bá ń ṣe kókó mẹ́ o tó o bá ti bírèkì àlẹ́jáǹsì rẹ ó tọ̀fọ̀ àlẹ́jáǹsì rẹ pé tó o fi ń jẹ́ mùsùlùmí gbàgbé ẹ̀. wọ́n bẹ́sẹ̀ rí àbẹ́yìn abara hmm. sọ́kàwọ̀ yẹn abara kan wọ́n ti kú báyọ̀ jálágbára wọ́n lè pẹ́ nìkan sẹ́ ọba bínú ọba wọlẹ̀ ọ̀kẹ́ nìkan ọba bínú ọba gòkè lọ ó dàbí ẹni mọ̀ sọ pé láálá tó ṣe kíni tórókè ilẹ̀ ní bọ̀ wà bá ṣàrí abéèyàn kan wọ́n padà tú palẹ̀ tèèyàn náà áwò ṣamṣin àbí oòrùn àbóòrùn ìwọ alátiwáyé ọjọ́ pé pé àfàìlà ọjọ́ o ọ jẹ́ mùsùlùmí mọ̀ hmm. tọ́kọ̀ bá tọ́ ń ṣe léyìí o ti bírèkì àlẹ́jáǹsì rẹ̀ o ti bírèkì rẹ̀ kódà ká sọ́ra àwọn kẹmẹ́ta ń wá láyé fún pé ẹ ẹ wá pa àti alẹ́ àti àárọ̀ à ń wá láyé fún ká má ti declare hmm. pé báyìí ó ti yé à ń wá láyé fún torí torí àwọn tó bá jẹ́ mushrik tó jẹ́ pé àwọn ọ̀pọ̀lọpọ̀ bí ogun kó tó lè jágun mu jẹ̀dí lásán tó bá bọ́ sọ́dọ̀ ẹlẹ́bọ yóò dé kẹ̀kẹ́ mọ́. torí pé òun fẹ́ tàǹpà pẹ̀lú ìsìláàmù rẹ̀ ewé ni lóòótọ́ ta ọkàn lè lọ ó lọ lè jẹ́ efinrin lásán yóò fẹ́ bó yóò àtàkì ẹ̀bọ mọ́ nígbà tó yẹn ti ẹ̀sìn polú débi kó ní ansẹ̀tì gẹ́gẹ́ gbogbo ẹni tí ń lo ansẹ̀tì ń tẹ́rìndínlógún ni pé gbogbo bọ́tìnì ti mẹ́mẹ́ nọ́mbà ti mẹ́mẹ́ pé ó rí i pé fourteen náà ni gbogbo kípa àdìbọ́ jẹ́ tí yẹn ti bá ti polú débẹ̀ yẹn ipe ẹ̀rìndínlógún náà ni Ah, ah. àpẹtẹ́rì kọ̀ǹpútà wà ń kọ́ dé ẹ̀ẹ́dẹ́gbẹ̀ẹ́dógún ni àbísẹ́rì ìdógún ni ọ̀dà ìtọ́ bá jẹ́ pé nọ́mbà ẹyọ kan ó lè jẹ́ pé páàdì ẹyọ kan náà wọ́n fi sọ bá ti tẹ̀ ẹ́ ní ọ̀kẹ́ mọ́ gbé tán lè kó bí márùn sínú ọ̀kan ṣoṣo àwòrán tí bẹ́ẹ̀ náà lẹ́tọ́ padà sọ ọ́ náà àyín tẹ́ mọ́ púrúfù eléyẹn náà hmm. lẹ́tọ́ ń sọ pé látara láti zero dé nine náà ní nọ́mbà hmm. pé gbogbo yòókù ọmọ rìpáàtì ara rẹ̀ hmm. ẹ̀yìn náà lẹ́tọ́ àwọn sọ pé àkìlódé ah, tẹ̀ rí báyìí wọ́n ní alhaku la yakhtalifu wọ̀lbátil láyàtọ̀wọ́ àhàd tẹ́bá sọ̀rọ̀ kẹ́lọ́ ní ẹ̀kọ́dà takora ẹ̀ lọ́la náà ni wọ́n wá ní ausamsin aborun tẹ́bọ̀rùn yẹn ni anábìwá Ibrahim aleyhisselam nígbà tó rí tó jáde tó sì rí pé àwọn tí wọ́n ń bẹ nígbà yẹn wọ́n ń bọ iná òun wá ń wáta ní ọmọ ọ̀sìn kó rí pé iná àwa la kogi rẹ̀ àwa la sekini rẹ̀ tọ́ba wọ́ta fẹ́ pátá fẹ́ dìkù tó rẹ̀ bá pọ̀ òun tó àwòkè ajé ń tún wà míì ìgbà ló fi ní ìnídá ìbùn ilà rọ́bì sáyà àdìyìn ni àníwà ìbúrọ̀ nígbà tí wọ́n wá rí oòrùn tó jáde oníkà pàlámàrọ̀ ah, asọ́mùsọ̀bà àti gàtà akọ́rẹ́ ah, asáàrọ̀ bí ah, gbogbo tó rí pọ́wá oní ọlọ́run tí ọmọ wá nígbà kan tí ọmọ wọ̀ nígbà kan ó lè mi ọ̀fẹ́ o tọ́jọ́ pé àbàdí yìí ò ní bẹ́ fún sẹ́rùmàdí yìí kò ní sekiri kò ní bẹ́ fún pé yọ wà táìmù ọlọ́run tó ọba tó nígbà tí ń sọlá Ah, ó lè mi ọ̀fẹ́ o àbọ̀bá tí ọmọ wù ọ̀kún gbà kan tó máa bẹ̀ pé ọba tó da ọ̀dà à tìbí náà ló fi sílẹ̀ káwá rí lónìí ẹ jẹ́ káwá sì ń ṣí à ìtẹ̀jẹ́ àfọ abẹ́rẹ́ tẹ̀ ń sa àwọn ẹgbẹ́ abẹ́rẹ́ tẹ̀ ń sa àwọn ọjọ́ wọ́n wọ́n jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ ìyẹn náà tẹ̀ ń ṣe ni ẹ̀ ní fẹ́ ni ẹ̀kọ́ àwọn kan bóyá já kínní kàbí hmm. inú ọ̀kẹ́ jáde àgbàlagbà nípa hmm. lédè àbóyò ṣògbò àbí kí n tó jáde tó ní ó ní káyìn nìkan sẹ́gbọ́ tó ànábì Ibrahim àtàtà Musa. kúlò ó gbé sọkúsọ wọ ogun ọlọ́mọ orúkà lọ́mọ orúkà láwa yìí lọ́mọ orúkà lẹ́wà lọ́mọ ah, orúkà báwo so atúmọ̀ pé ẹ̀yin ìjọ rẹ̀ tí gbogbo iná tẹ́sí ń fọ́ra rárá sẹ́yìn ní ìṣẹ̀lẹ̀ bọ̀ irú àwọn ilẹ̀ ń gbé máìkì fún ah, àfààní ìtàkálẹ̀mẹ́tìlẹ̀ àwòbáṣù tàkálẹ̀mẹ́tìlẹ̀ àwòbáṣù wàṣùtọ́lì màá fìlì fàyàmì nẹ́tàlẹ̀ ìsìláàmì min kulli jahili fáyà mi nàtàlì ìsìláàmì min kulli jahili. Takallatil awbaasu wà sọ́lì máa fi lè. Tọ́tọ́ kò ní àwùbáṣù, tọ́mọ́tọ́ kò ní àwùbáṣù, àwọn refraps. تكلمت الأوبار وسط المحافل àwọn ọ̀tàkù kọ̀jẹ̀wé kọ̀jọ jàǹkáwọ̀ nínú èèyàn rífra àwọn ìkísà nínú èèyàn. wàsítọ́lì máa fìlì. àwọn nọ̀nsẹ́nsìkú bìn ó dé àwọn tó yẹ pé ọpọlọ ń bẹ ń bẹ ṣùgbọ́n kò ṣiṣẹ́ níbẹ̀ bíi ti mọ̀lú ní tọ́pọ̀ ní àwòbá. Tàkà lẹ́mẹ̀ tí àwòbá rò wàsítọ́lì máa fìlì. فيامينة الإسلام من كل جاهل فيامينة الإسلام من كل جاهل ah, láwọn òkè sáyẹ̀nsì afáàsọ báyẹ kó dè lọ́wọ́ wá kí tọ́fẹ́ mọ display ọkẹ̀ fẹ́nu wa rọ́ọ̀fù hmm. ọmọ kiri òde káàkiri ọmọ wíwú kúrì káàkiri omi ọmọ bí o bó ṣe jẹ́ lẹ́bọ yọmọ ṣe kínní àfáà ó kò celebrity àwọn àfáà òde kọ́lẹ̀ lómi ọmọ japa pé kìníkẹ àpálẹ̀ òun ò tó kìníkì ò tó ṣé mọ̀ rẹ náà dé. fàyà mi nàtàlì ìsìlámì mi ń kò lè já ilé. fàyà mi nàtàlì ìsìlámì mi ń kò lè já ilé. fàyà mi ní àdánwò mọ̀ dé ìsìlámù lọ́wọ́ àwọn aláìmọ̀kẹ́ o. gbàgbọ́ máa hó lórí ṣiríṣiríṣiríṣi ní ò láfẹ́ kà tábà ń sọ nísìn ókè wọ́n dé nìyẹn àwọn ọmọ yẹn kò sí wọn ò lè sọ ah tẹ bá ti dáràn wọn sọ náà ni public lẹ́nsọ̀ lórí ayélujára ẹ̀yìn káwọn yọ sàgbákò kéèyàn sọ pé sẹ́ni kẹsẹ̀ bọ́tọ̀ ànábì ibrahim tó báyìí sọ pé inna ibrahim kana ummatan qanitan lillahi hanifa wa lam yaku minal mushrikina shakiran li an'umi ijtaba'u ada'u ila sirati mustaqim. Ah, ibrahim tó sọ pé wàjìnnúbù ni àní Ibrahim yẹn tó bá tó innahu lamina salihina mm. ọ̀tọ̀ ni Musa náà bẹ́ẹ̀ Musa tó jẹ́ pé amàrà tó fi Fir'aun dá àtàwọn ìjọ rẹ̀ kódà níjọ́ tí wọ́n sọ fún pé nǹkan míì tún ń bẹ nígbà tó wọ́n fẹ́ tẹ̀ wọ́n ó ní inna ma'iya rabbi kò sọ pé ó ń dè mí ń bẹ lára mi kò sọ pé àgbékọ̀ mi ń bẹ lára mi. wáyá mi ilẹ̀ ìsìláàmì ń kò lè já ilé. ọ̀rẹ́ ẹ̀kọ́ àti ìrẹ́lẹ̀ ìgbé àti ìrẹ́gbé tí o a ti fẹ́ dúró torí pé ó ní hausamsin hausamsin yẹn náà bùkátà palẹ̀ tẹ́kọ̀ọ́ lábárin lọ tàwíìdì yẹn ti sọnù wàláhì ó ti sọnù. àwòkọ́ màrín àbọ̀sùpá kódà a lè má pẹ́ẹ́rẹ́ wá wọ́dẹ̀ tó lọ jẹ́ àfáà tó ń ya ọjọ́ sáà ọ̀pọ̀láì mẹ́rin kìíní kan àwọn tọ́jà wọn tí wọ́n ń bọ oòrùn látàyà nẹ́bí wa Ibrahim àwọn tó ń bọ òṣùpá lọ́wọ́ pé kọ̀máríyà kìíní kan kìíní kan gbogbo símbọ̀lì ó ní ohun tó rẹpísẹ́ǹtì lọ́jọ́ kọ̀ọ̀kan ọ̀fẹ́ yàtọ̀ pẹ̀lú àwọn tí wọ́n ń bọ irin táwọn ti ascribe kó ló kọ kọ́dà gbogbo star tẹ́ mọ́ yíyà yẹn ló ohun tó rẹpísẹ́ǹtì nínú ọ̀kọ̀ọ̀kan aw nabiyyin aw shay'in ba ka don bi na ah oni sakalamatil awbasu wai le ni ko wa ko mo ko ma fi na wo de ne wo ga àwọn ta ina dal islam min kulli jahili wa ya min dal islam min kulli jahili na'am jazakumullahu khairan a ah, gugu àwa tí a bá tún fẹ́ jẹ́ olùkúrò Account number wa òun náà money point tiwa àkáǹtì nọ́mbà wa náà ní six six seven seven one six seven three three three òun náà account number nọ́mbà wa bákan náà gbogbo àwa tí a bá fẹ́ pè wọlé ẹ dákun tá a bá ti ń wọlé ká mọ́ gbàgbé ká kúrò lẹ́gbẹ̀ẹ́ rédíò wa tá a bá ti kúrò ń bẹ̀ á já ìpè yẹn tá a bá sì ti sálámọ̀ ká lọ síbi ìbéèrè tá a bá ní tó bá sì jẹ́ pé àwa náà là ní ìbéèrè fún wa ni nọ́mbà tí a mọ̀ pé wọlé sí náà ní zero eight one twenty two ninety two twenty one eighty one òun náà

naam alákọ̀ọ́kọ́ ń bẹ̀ òun náà ni pé sẹ́rí ìsìláhà pẹ̀lú ògbọ́ ẹ jẹ́ ká fún yín ní kọ́ṣìn kẹ́nìkẹ́ tó lọ abẹ́tí lọ ọ̀dà alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ni pé sẹ́rí ìsìláhà ìyàwó kéke ìyàwó alábàtì ẹni ìyàwó nọ́mbà one ìyàwó nọ́mbà two àwọn obìnrin ó kórìíra eléyìí o kódà mi lè fi sọ ẹ wá di ó kórìíra kó ní òsì ìyàwó kéke gbogbo obìnrin lọ́dọ̀ ọkọ ìyàwó náà ni wọ́n ìyàwó láńlá sì ni gbogbo wọn ṣùgbọ́n ìyàwó àkọ́kọ́ ìyàwó ẹlẹ́ẹ̀kejì kódà ìyàwó ìyàwó ló kọ fún gbogbo obìnrin lọ́dọ̀ ọkọ rẹ̀ tó ti yé ilé ìtọ́dọ̀gba so wọ́n ní ìyàwó kékeré tàbí òkú tó mọ̀ pé ìtẹ̀yìn tó dé ní nọmba hmm. two àbí nọmba three àbí kékeré so wọ́n ní òṣòdásánì kékeré àtọkọ ọkọ wa lọ́dọ̀ rẹ̀ mọ́ so a ṣe effort láti bọ́kọ yẹn sọ̀rọ̀ pé ẹ ẹ mọ̀ sí báyìí káàníkà pọ̀ yẹni yẹni kódà ó lè wo pé mi ní jẹ́ sí dáadáa sí i a gbìyànjú tá a bá gbìyànjú tó bá jẹ́ kó obìnrin yẹn bá ti wọ ìmúratù nẹ́ẹ́sísà torí pé àyè lè wà tó jẹ́ pé ọkọ lè fẹ́ pọ́níṣẹ̀ láti dá a padà kì í ṣe pọ́kọ yẹn kórìíra rẹ̀ ṣùgbọ́n ó lè tóbi ọba gbọ́ náà ó ṣe wá àti fún oṣù gbogbo tó yẹ kó ṣe tí ọba gbọ́ ṣẹ̀ríà ni o lè hold àwọn responsibility rẹ̀ ṣùgbọ́n kò tọkọkùnrin yẹn ọmọ lọ sun ọ̀dọ́ rẹ̀ fún àjùrò oníná fílmù àdọ́jì wọ́n mọ̀ sunlẹ̀ wọ́n mọ̀ sun rí bẹ́ẹ̀ àbíkọ́ mọ̀ sun rí bẹ́ẹ̀ tó ń bá lè bọ́ sílẹ̀ ṣùgbọ́n kọ́ máa lọ gbé orun rẹ̀ sunlé ìyáálé kan àbí kìnnìkan ẹ̀mọ́jà ṣe bẹ́ẹ̀ ká bọ́kọ̀ yẹn sọ̀rọ̀ kọ́kọ́ mọ̀ lọ jẹun bẹ́ẹ̀ tọ́ bá insist náà ọmọ ṣe ojúṣe tiẹ̀ fún kọ́mọ́jẹ́ pé yọ́tọ̀ á lọ ta tí kò ń pẹ̀yìn méjèèjì sí ṣùgbọ́n àwọn òṣìṣẹ́ báwo ló ṣe mẹ́ndì àárín wọn tó fi ṣàtúnṣe láàrin wọn. ẹ ti wà pẹ̀lú wa. wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. náà. náà. náà. náà pé ẹni tí ọ̀rẹ́ so Naam, jazakallah. Sẹ̀rẹ́dì ká fún yín ní question àbí? Ẹ mọ́ wọ́rí, a ṣe, a ṣe. Ṣé ká fún yín ní question àbí? Kí lorúkọ sọ̀hábà ta ní òun ni ó gba ó tọ̀fà lẹ́jà sí inú àwọn tó gbà lọ́wọ́ ànẹ́bì ta kọ́kọ́ bọ́ sí nọmba wán rẹ̀ yìí kí lorúkọ sọ̀hábà ni? Obada Bonsomit, Jazakumullah khair, a pè yín pẹ̀lú ògbọ́lọ́n, a fún yín ní sẹ̀mú báàgì kan pẹ̀lú ìkòkò orin kan lẹ́mọ̀ fi rò gbogbo ẹni tó náà bá fẹ́ dá sí àwọn ọ̀rẹ́ yìí àkáǹtì àwọn ti pè é lẹ́ẹ̀kan lórí ìbéèrè wọn ni pé ẹni tí ọkọ̀ gbádùn so kọ̀ wá lè ṣe àlùwàlá pẹ̀lú omi bá tó yálà tó bá lomi yóò lékún àárẹ̀ rẹ̀ so àbí asátìmọ̀ kọ́ kọ́lé balẹ̀ ṣe tàyámù ọwọ́ àbúyè pẹ̀ sínú ilé báyá sínú igbá kan ìgbà tó bá ti fẹ́ lò yóò mọ̀ lò náà ni kò túmọ̀ kó tó bá ti lò kan yóò tó ṣe lọ sí kínni lẹ́tọ̀ọ́sẹ́ lọ̀dánù kò bùkátà ó sì mọ́ sọ ìyẹ̀pẹ̀ kọ́mọ̀ fún ní kọ̀dáṣà kọ́mọ̀ sọ nígbà pé ah ìyẹ̀pẹ̀ tí mo ti táyà máa ń fò dídí oṣù kẹ́tì lè jáde ní ìyẹ̀pẹ̀ mímọ́ èdè ìyẹ̀pẹ̀ wọ́n ṣe ní tọ̀húrù fún láti fi ṣe ìmọ́ra ni tàyámù ni kò túmọ̀ nǹkan kan àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì kí ni wọ́n tún béèrè. wọ́n ní báwo láti ṣe òun náà ní kọ́ńsó ní ìdá ní àrídìnàwọ́ ètù ẹ gbé àtẹ́lẹwọ́ yín akọ́lá àti ṣe lórí lẹ́tọ̀ níbi àtẹ́lẹwọ́ yín yẹn ọwọ́ yín ẹ fámsà owó bí ojú ìfún ojúlẹ̀ kọ́kọ́ fi ọwọ́ yẹn pa ẹ bá ti fọwọ́ yẹn pa ojú yín ẹ tún ní fi padà mọ́ ẹ sì pa àtẹ́lẹwọ́ ọwọ́ tòsí ẹ fi pa àtẹ́lẹwọ́ ọ̀tún yín àtẹ̀yìn rẹ̀ ẹ fi ọwọ́ ọ̀tọ̀ tún pa ẹ̀yìn ọwọ́ àti ojú ọwọ́ tọwọ́ òsì dé ọrùn ọwọ́ ẹ ti parí tàyámù kódà bẹ́ẹ̀ tẹ̀ bá so òun náà tẹ̀ bá ṣe látàárọ̀ tẹ̀ bá ti so gbogbo tí mo jálò àlọ́ olómi òun náà lọ́jà òun náà so àfi tó bá yẹ kẹ́ bá ti gbádùn bí ìpẹ́ ti lè lómi so tẹ ní ngbà yẹn náà ó ti já tó bá ti pẹ́ ti lè lómi tẹ wá lómi ọjà ngbà yẹn náà. ìsọkùn bá wò ká yẹrẹ àwọn àkáǹtì nọ́mbà àwa tí a bá tún fẹ́ kún ètò wa lọ́wọ́ àkáǹtì nọ́mbà tí a mọ̀ fi sọ ọ́ sí òun náà ní six six seven seven one six seven three three three òun náà ní. ẹja gbà ẹja gbà kan so ìyá tí wọn kọ kúrò aláwọ kọkọ lóògùn Ọlọ́run á fáwọn náà níṣẹ mọ báàgì kan á pè wọn ọyá ẹni ọyá bísí ńlá ẹ mọ láti ra o wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. náà wọ́n yá kí ni ìbéèrè yín. ẹ gbà béèrè náà ọ̀dà kí ni nǹkan àkọ́kọ́ tá a kà pé nínú ẹ̀jẹ̀ tí gbogbo mùsùlùmí ní tá a bá lọ́wọ́ ní àti àníbi sallallahu alaihi wasallam. ẹ̀gbá ẹ̀gbá ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀dà ajẹ́ pé ìbùlẹ̀yìn wà gbọ́ títà dùn sí ni títà dùn sí ni lónìí ni ọba dada wọn lọ. iná ilé ìsìlá máa ń wá súnà tún ẹ gbọ́ kàbá súnà ìyálé ìsìlá mú déédéé kò sẹ́ni tó lè jẹ́ mùsùlùmí òdodo àfi kó tẹ̀lé ohun tí Muhammad mú wá ètò àlìhò dàláfí ń pè yín ìjàmá wá sílànà súnù nàkàlérèrè jẹ́ lódodo sílànà súnù nàkàlérèrè jẹ́ lódodo.